أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول مكينة ارجعي حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد ọ̀pọ̀ ni fún ọlọ́run bá tó ti wá ní mùsùlùmí alhamdulillah ọ̀pọ̀ ni fún ọba tí ó ti wá ní mùsùlùmí alhamdulillah ọjọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kuma ya tawado lórí súnmà ti annabuwa muhammad sallallahu alaihi wa sallam ó ṣe wá yan tó jẹ́ pé orí súnmà náà ni a fi lè ìsẹ̀mí ayé wa ó lọ jẹ́ pé orí súnmà náà ni a fi lé lórí ó lọ jẹ́ pé nínú sáfù annabi náà ni a kò sí ní alkiyama rahmatuhi wa wa arhamur rahimin nítẹ̀síwájú sílọ́tọ̀ ìfàjẹ́ eléyìí tí a ń tó láti ibi ọjọ́ mẹ́rin sẹ́yìn àwọn ọba ní àwùjọ́lá nínú ṣayọ́pá lọ́rọ̀ jìn bismillahirrahmanirrahim والفجر وليال عشر والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر أترأيت وفي سورة الفجر سورة مكي مكية يعني ọlọ́run bá búra pẹ̀lú alfajir asọ́kí ni ẹ̀kọ́ tó ń bẹ̀ẹ́lẹ̀ bákẹ̀ náà ọlọ́run bá búra pẹ̀lú lẹ́yàálẹ́ náà ṣe ọlọ́run bá búra pẹ̀lú lẹ́yàálẹ́ náà ṣe ọlọ́run bá tó búra pẹ̀lú àwọn ọlọ́run bá búra pẹ̀lú ṣàfọ̀ nǹkan tó jẹ́ wípé oníbejì ni ọlọ́run bá búra pẹ̀lú ẹ̀ ọlọ́run bá búra pẹ̀lú tó jẹ́ àṣọ àtàràkẹ́ àwọn ọlọ́run bá búra pẹ̀lú òru nígbà tí bí òru ṣe ń هل في ذلك قسم لذي حجر ọba tí gbogbo ta fi múra ṣe kò tó ní nǹkan tí ẹni tó bá nílà ákẹ́ ìkó lè fi gba tító pé ọlọ́wọ́ bá ń bẹni ẹni tó bá nílò tí wà tí ọlọ́wọ́ wọ̀ létí tí kò tó ilé ìdí tó níwà kó mọ̀ wípé ọlọ́run bá ń búra tí búra ọlọ́run bá ìkó ṣe pé múra dàálẹ̀ lásán. ọlọ́run bá tó wá gbé wà sí ẹgbọ̀ ọ̀nà ní ìyọ ọlọ́run bá ní ṣe wọn àwọn ronú sí bí àwọn ọlọ́run bá. ọlọ́run bá ti ṣe sí àwọn ìjọ áàt. ìrọ̀mà záàtì lẹ́ẹ̀mà. àwọn ará ìrọ̀mà àwọn aráàlú ìrọ̀mà záàtì lẹ́ẹ̀mà. àwọn tó ẹgbẹ́ ọlọ́run bá kẹ́ wọn pẹ̀lú àwọn ilé ńláńlá التي لم يخلق مثلها في البلاد ẹ̀tọ́ àkọ́jẹ́ pé wọn àti ìkọrọ àwọn ẹlẹ́yẹrí ọlọ́wọ́n ìyúkúlá àwọn afá ẹni kọ́lùkù tó ń bẹ̀ ń bí báyìí kìí tó yígbé ó jọrù kọ́lùkù ti jẹ́dà tọ́lọ́wọ́ bá wọn ẹni tó bá ṣe nǹkan ọlọ́wọ́ bá kọ́lùkù ti ẹ̀mí lẹ̀lẹ̀ adam láti bí àìsí lọ́wọ́ bá ti mú wá sí ẹni oṣù sọ́nà gbogbo kápẹ́ntà ló mú láti bí tákó lásán igi lásán tó fi di kí ni o tó fi di ilẹ̀ but tọba ń sọ́rọ̀ sọ́mọ̀ nípa àmúndẹ́gbẹ̀dẹ̀ ta ló wá dá igi tí kápẹ́ntà fi dá ilẹ̀kùn Allah Ọ̀tẹ́lá mi ọ̀pọ̀lọpọ̀ mi التي لم يخلق مثلها في البلاد so ó lò nílò wípé téèyàn bá téèyàn bá ní ìgbẹ̀rún lórí ẹ̀ náà ẹ̀sùn yíò téèyàn gbé láti ibi ipò kan sípò kejì ọmọ ìlú bẹ́ẹ̀ التي لم يخلق مثلها لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وإذا قرأ إلى أحمد يا كير المسيس أيه وكيف ما الصف لما نقول الله أبو فيه كيف في الصلاة وما يقول الله مسيح ويمو تسيرا وثمود الذين جابوا الذين جابوا الصخر بالواد أو ثمود أو أولاد أو قوم صالح àwọn ìjọ ànábì wa Salih alayhi salatu wassalam Allah subhanahu wa ta'ala ó ti àwọn náà ó dẹ ìyà sí wọn nítorí pé wọ́n ṣe kí ni o àwọn náà pọ̀ sí Allah subhanahu àwọn atọ́lọ́wọ́ bá fún wọn ó fún wọn lápàdé pé lórí àpáta ńláńlá àwọn ọjọ́ sọ́ọ̀lẹ̀ wọ́n ní kápá tí wọ́n lọ gbẹ́bẹ̀ tí wọ́n sì kọ́ lóńlá síbẹ̀ واذكروا إذ في الأرض تتخذون من سهولها قصورا Ọ̀tànìhìkúrúnà lè ṣe bá lábòyúta. Àwọn ọba ní ẹ̀rẹ́ tí oore tọ́lọ̀wọ̀ bá ṣe fún inú oore ọlọ́run ni pé àwọn òkè ńláńlá ẹ̀sìn lọ sọ bẹ̀ẹ́ dílé, ọlọ́run bá sì ó rọ̀ fáwọn àwọn jọ sọ́dẹ̀. وثمود الذين جابوا الصخر بالواد Allah subhanahu wa ta'ala orí àpáta ó rọrùn fún wọn wọ́n fi ìdílé ó rọrùn fún láti jẹ́ kí ilé ó dúró sórí àpáta ọlọ́run rọ̀ fún wọn bẹ́ẹ̀ fún wọn lágbára rẹ̀. ọ̀dọ̀lẹ́bìnà jáàbò الذين استكبروا من لمن آمن منهم ما تعلمون أن صالحا مرسل من ربه قالوا إنا بما أرسل به مؤمنون الله سبحانه وتعالى نبي وصالح وسلم عليه الصلاة والسلام wọ́n sì gbẹ́rù gbẹ́rù wọn kọjá níbi sọ́lẹ̀ nígbà ọlọ́run bá ṣe ìmọ̀ fún wọn pé bàtẹ́pà fún yín lágbára kẹ́ẹ̀lẹ́ kọ́ lórí àpáta ọlọ́run náà tún wá mú lẹ́ọ̀kọ̀ jáde fún wọn bẹ̀. àkọrún náà kọta wà tẹ́yìn náà tó sọ fún ilágbára tẹ́ fi lé kọ́lé sórí àpáta tẹ́ pé yáàbù sọ́kọ̀ bìlì wà rẹ̀ sí lé kan ìdìdí ilé ìmẹ́lẹ̀ tó rẹ́sẹ̀ wà rẹ̀ lórí àpáta tó jí ẹ̀ ọlọ́rẹ̀ ìṣẹ́lú wà fi jẹwà ní ẹ̀rùn-ún tó bí lọ́rùn sọ́rọ̀ sọ́lé tẹ́lọ́wọ́ bá ti fún ọlọ́rẹ̀ tàbátà òfin dáàrí kò sọ́lá

ذلك وعد غير مكذوب lọ́dọ́gbà nígbà Muhammad sallallahu alaihi wasallam bàtí ànábì kọjá ní ààyè tọ́rọ bá ti bínú sí àwọn àjọ tàmúdù yìí ànábì sallallahu alaihi wasallam marra alayhi ànábì sallallahu fi tariqat fi tariqi ila Tabuk ọ̀nà tí ogun Tabuk ànábì wá kọjá níbi jọ́lọ̀ ti gbé bínú sí àwọn àjọ tàmúdù وسلام على صفوان لا المعذبين ilẹ̀ àìntẹ̀kúnú bá tún àníbi ní ẹwọ́ ibi tàbí ẹgbà kọjá ibi tọ́lọ̀ níbi àjí àwọn ọjọ́ sàmúdù ló ẹmẹ́ kọjá níbi àwọn ilé wọn yìí àti kó jẹ́ pé mọ̀ sunkún àti kó jẹ́ pé mọ̀ sun ẹ̀kọ́ tàbí tẹ̀bá ti ẹ̀wà lè sunkún fàyè lẹ́mtẹ̀kúnú bá kí padà tẹ́lùkú lọ àárẹ̀yìn àníbi tẹ̀bá ti lè sunkún eh, ẹmẹ́ wọlé tọ̀ àwọn ẹmẹ́ ṣọlọ́pàá tọ́lọ́lọ́ ọ̀rọ̀ tọ́lá ní àrùn sí ibà kan mẹ́fà máa sọ ọ̀bà wọn ó mọ́ jẹ́ pé rùn tọ́tọ́ ṣẹlẹ̀ tí wọ́n tẹ́kí ní ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ kò parẹ́ tó fi dáyà àdúgbò sọ̀lá. ọ̀kọ̀bà nàbí nọ́gọ́lá mọ́ sọ ìhàtàkà ọ̀ṣùgbáhù fi jìyà rí him jà sí mi. ọlọ́run bá ti fi àwọn ọjọ́ lọ́n fún wa sọ fún wa pé ẹkú ronú sí ìta àwọn ẹrùnú sí ìta àwọn sàmúdà àwọn èèyàn àníbì sọ́ọ̀rẹ̀ tẹ́gbẹ̀ ọlọ́wọ́ bá fún wọn lágbára kí wọ́n lè máa kọ́lé sórí àpáta ọlọ́wọ́ bá yẹ ẹrùnú sí bákanáà wọ́n kí ra áhùn àṣọ̀rọ̀ fi àwọn náà wọ́n tàbí akẹ́gbẹ̀kù sáájú. Àwọn ọ̀rọ̀ ni ẹmọ́ sí fún ìtàfẹ́ra àwọn ìzílẹ̀ àwòtàrí àìbí kú wà. Ẹgbẹ́ pé Allah subhanahu wa ta'ala, ó fún náà ní agbára débi wípé àwọn ó fi àwọn wọ́tàdù ní nǹkan tí ẹ máa ń kẹ̀mẹ́lẹ̀ tẹ́ fi kẹ̀mẹ́lẹ̀. Ọlọ́run fún ó fún fún láwọn ọmọ gbogbo débi wípé kò sí nǹkan fẹ́ ṣe ẹgbẹ́ tẹ́ bá fẹ́ mọ wọ́tàdù tẹ́ máa tẹ́ǹtì tẹ́ máa kẹ̀mẹ́lẹ̀ alákẹ̀mẹ́lẹ̀ ní pàtí ẹ̀ bí ti mẹ́ wátàbù yẹn nítorí pé yóò mú nǹkan mẹ́lẹ̀ pa tẹ́kù ìṣẹ́kù òbí gbó ọlọ́wọ́n ni wọ́n fẹ̀rẹ̀ àwọn náà dìl tó fi mú òfin tó bá fẹ́ kó ṣẹlẹ̀ orílẹ̀ ló fi lọ ma pa ọmọkùnrin tàbí ìrọ̀bá lọ́mọ tó ìbá jọba tẹ́yọ̀ bá ní àwọn àwòdádù dáadáa tí ọ̀rọ̀ tẹ́yẹ̀ bá sọ́fin múlẹ̀ tẹ́yẹ̀ bá pàṣẹ àtẹ́yìn ní kọjẹ́ mẹ́rin tó fi mọ́pa tí ó bá tí ẹni tí ó mọ́ mú òfin yẹn tẹ́ àwọn tẹ́ pé àwọn ni wọ́n mọ́ ẹgbọ́ ọba tọ́jú gbólé pé ẹgbọ́ ẹ̀yìn pò kẹba mọ́dà bẹ́ẹ̀ ó fi wọ́n wé wọ́tàdù nǹkan tó yẹ fi máa mú nǹkan mẹ́lẹ̀ ẹ má jẹ́ kí ọmọkùnrin jẹ kọ́ọ̀sẹ̀ mi kéèsẹ́ gómìnà ní tójúmọ́ nílọ pàrún àbó oníkù láàfin ó ní àwọn èèyàn tẹ́fẹ́ àwọn oníwọ́n bá tójúmọ́ nígbà ẹbí máa ń bí ìkìlẹ̀ wí ẹjọ́ àwọn ọmọ tẹ́bí sọ́kùnrin àbòmí ẹwọ ẹyẹwò tẹ́ẹ̀kọ́kùnrin ẹgbẹ́ bọ́ta ọba ní apá ọlọ́run subhanahu wa ta'ala ó wá fi nǹkan yẹn náà ó fi ròyìn fìràwọ̀ nípa ipé ó bá dára ẹnu rẹ̀ jẹ̀ táì nínú àwọn tó túnmọ́ lónìí àwọn sáhàrà rẹ̀ tẹ́rẹ́ tí àwọn òkúdẹ́ rẹ̀ àwọn òkúdẹ́ tó bá kúdẹ́ láàfin gbogbo àwọn ló ń lò gẹ́ ọba nígbà tó wá wo agbára tó lọ́wọ́ bá fún alẹ́bí ìnà tọ́kọ̀ òfin bìlá alẹ́bí ìnà tọ́kọ̀ òfin bìlá ọba ní àwọn àwòtáàdì wọ́n fìràwọn rẹ̀ sílé àwòtáàdì fìràwọn rẹ̀ tó jẹ́ kó ní àwọn ìrẹsẹ́ fi ẹsẹ̀ òfin àwọn tó jẹ́ ìfẹ́ wọn máa ń kọjá ẹnu àlà Allah subhanahu wa ta'ala àwọn sáhárà fìràún wọ́n kọjá ẹnu Allah subhanahu wa ta'ala àwọn sáhárà fìràún wọ́n kọjá ibi ẹnu àlá ibi tí ọlọ́run bá fẹ́ ló jẹ́ pé wọ́n sáyà kókò nà kí sàmẹ́bí فصب عليهم ربك فوق عذاب wọ́n ti fà átàrú fi alifasa wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ìba ilẹ̀ jẹ́ lónìí ara ìbàjẹ́ oríra ara ìbàjẹ́ ní àwọn ẹjọ́ fìràún àwọn ọmọ ogun rẹ̀ ó ní wọ́n ń ṣe ó sì mẹ́tí wòye dáhùn وظنوا أنهم إلينا لا يرجعون Ṣẹ́tí olórí ò bá ti dáa, yóò tún wá ní àwọn àṣọ́bẹ̀wẹ̀ tẹ́tẹ́ pé àwọn góòtù máa bàjẹ́ jù lórí lọ àwọn ìrẹsẹ̀ ìjọba yẹn náà àwọn náà jùwọ́n burú tí wọ́n bá dákùn àmì ìfẹ́gbọ́n ọ̀rọ̀ tí ìjọba kò nímẹ̀ tẹ́ tó wà lórí àgbẹ̀lá kò nímẹ̀ táwọn náà tún mọ́ fi dákùn bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ fọ́ ظنوا أنهم إلينا لا يرجعون àwọn ọba ni wọ́n lo ayé gẹ́lẹ́ bí ẹni pé ọlọ́run ọba ò ní gbé wọn dìde. dé sí wọn wọn àtòwọn àtàwọn ológun rẹ̀ ìdájẹ́ wọn tẹ́ẹ̀dì. فنبذناهم في اليم. ọlọ́run ọba ni a jẹ́ kí wọ́n tẹ́ẹ̀dì اللهم ذاكر كيف فعل ربك بعاد إرم ذات ربك صوت عذاب فصب عليهم ربك صوت عذاب فتوان بالجبل صب عليهم ربك صوت عذاب ọlọ́ọ̀bá rẹ̀ àmì ọlọ́ọ̀bá sọ fún àmì ìgbẹ̀ ọlọ́ọ̀bá rẹ̀ ọwọ́ àárọ̀ lé wọn lérí sáòtù sáòtù ẹgbà ẹgbà ẹgbà فصب عليهم ربك سوط عذاب

àwọn ọjọ́ art àwọn ọjọ́ samud tọ́rọ bá dípa sọ́bà aléhìn rọ́bùkọ̀tọ́ sí ìyá pàṣẹ ìyá tó ṣe fojú rí mi ní àmìra ọ̀rọ̀ wọ́n ní pàṣẹ ìyá pọ́lọ̀ǹpà wọn rẹ̀ ní ajẹ́ ipé kèfèrí ọlọ́run mọ̀ fi pàṣẹ ìyà jẹ́ láyé lọ́rọ̀ yóò mọ̀ ayé ìlera òjò rí ọlọ́mọ ti pàṣẹ ìyàjẹ́ láyé ọ̀làmọ̀lẹ́ ìrònú lójú kan tó wá sí ń sínú wàhálà kan ní ọ̀rọ̀ bọ́ sínú wàhálà míì níta yé nìyẹn ṣùgbọ́n tó wá yẹ kéyà àwọn ọkọ̀ tó náà wà lókè nínú ọlọ́wọ̀ àìsè tó ti yàtà sí àmà jẹun mọ̀ tí wọ́n fi wá kọ́lọ́ kan ní إن ربك لبالمرصاد وعين ربك لبالمرصاد هو حبيب صلى الله عليه وسلم عليه المسلمين ẹnà ọmọ ẹ̀tún ọlọ́wọ́ bá àwọn tí wọ́n yàkọ́ ọlọ́wọ́ tẹ́ kọjá náà lọ́wọ́ tẹ́ ń dẹ́rù gbẹ̀rí yẹn ẹmẹ̀ ọlọ́wọ́ bá sùmọ́nà tààrà kò sí ní tó pamọ́ nínú àlámẹ̀rí wọn sọ́rọ̀ iná rọ́bà kára bẹ̀rẹ̀ sọ ọlọ́ọ̀bà rẹ̀ ojú rẹ̀ ìmọ̀ rẹ̀ olùkíta gbogbo agbára rẹ̀ Ọlọ́run wá fẹ́ sọ ìṣesí ẹni tí wà tí ìbáwọ̀ lé sí ọlọ́run fẹ́ sọ fún Àwọn nípa Amal Insa. Amal Insa. Alábi tó orí ọmọ nìyàn. Ìrẹ̀ máa bí tẹ́lẹ̀ ọmọ ọ̀bùhù. Ìṣẹ́ tí àwọn tí ò bá ní mẹ́ni nínú wọn ni pé ìdàmọ̀ bí tẹ́lẹ̀ Tí ọlọ́run ọba rẹ̀ bá dẹ̀wò fún akọrọ̀mà. Ọlọ́run bá wá pẹ̀lẹ́ pẹ̀lú pọ́lọ̀ ọba ṣe ìdẹ̀ra fún. Ọlọ́run tẹ́ òfun lówó, òfun lálàáfíà, òfun lẹ́wà, òfun níbàlẹ̀ ọkàn àkìlábọ̀wò aláwọ̀dá pẹ̀lúwàdà àmà aláwọ̀dí fún ní ìdẹ̀ra tó pọ̀. Fàyàkúrò rọ́bí àkọ̀rọ̀mẹ̀. Yóò ní ọlọ́wọ̀ bà mí pọ̀ mẹ́rin. Tẹ́ gbọ́rọ̀ ẹ̀ ìtìmáàlù méjì lónìí ó lè jẹ́ pọ́ sọ láti ṣe ìdáàbò ní ìmọ̀ ọlọ́run pọ́ fi ń dúgbò orí ọlọ́run tẹ́ gbogbo ìjọba ìṣẹ́ ọlọ́run pọ̀ mílé ni o èmi náà kọ́ ìyẹ́kọ́ ọlọ́run bá ń sọ bí ayà Fọ̀yàkó lọ́bí akọ́mẹ́ ìgbé àdìsáàbẹ̀ ìrìnà ọlọ́run máa ta lẹ́tọ̀ọ́ sí. Ọlọ́run máa ta lẹ́tọ̀ọ́ sí mẹ́ kó tó fún wa ọlọ́mọ àtà alẹ́tọ̀ sí àwọn àkótó fún wa fẹ̀yẹ̀kúrò rábí ló máa sọ ní sọ ti ìlera pé a nà áhàlù nìdá ipé pé àlàyé ẹ̀yẹ so tó mẹ́ta bá bá kàrà tà sí ìwọ́n sọ pé ọlọ́run fún ẹ̀mí sọ ọlọ́run lè tọ́lọ̀ sí ọkùnkùn ṣùgbọ́n ìyàwó ọlọ́wọ́ bá ń sọ ní sí ọlọ́wọ́ bá ń sọ àwọn ọ̀pẹ́ bá ń sọ ní sọ ìyára àwọn akẹ́kọ̀ọ́ sí. Fàyàkóòlù rọ́bì akọ̀rọ̀. Ṣé ká fi dàbò lówó lè dègbé kéde ní wàrò dà amọ̀sẹ́ ẹ̀sìn ni? Rọ́bì akọ̀rọ̀ mẹ́. Amọ̀sẹ́ ẹ̀sìn ni à ní oṣù ẹjọ́ mọ̀sẹ́ ẹ̀sìn láti dàbò àwọn mọ̀sẹ́ ẹ̀sìn kàrà. Ẹ bá fi obìnrin tó rẹwà léèrè yìí dà. Ìwọ́n ti wá rẹwà báyìí ṣẹ́gbẹ́rẹ́ dà. Ọlọ́run náà ń bá àwọn tó dì sábẹ́ àmútọ́jú ara mi náà ọṣẹ mi ìkéyìí àgbà kékeré ìkéyìí ọṣẹ mi yẹ̀kúrò rọ́bí akọ̀rọ̀mù ní ma sọ ní sọ ipé ọlọ́ọ̀bá àwọn pọ̀ ní pé ọlọ́ọ̀bá dáadáa lọ́lọ́ ó fún pọ̀ nílẹ̀ Wa amma idha Fàkọ́dára alẹ́ ìlú ọ̀pọ̀ wá jẹ́ kí àrísìkí yẹn mọ̀ ní gẹ́lé mẹ́. Fàyàkóró mi tí owó bá pọ̀ lọ́wọ́ ìrìn ah, àná Islam na. fún mẹ́ díẹ̀ na lè Ó ní ọlọ́run bá ti ní pé ara ò bá jẹ́, kò ní lè ṣe yóò mọ̀ wá sọ pé àkúmọ́ ah, rọ́bà tẹ̀ ń sìn náà ẹ̀sìn sọ pé ọ̀kadùnà ní káwọn dàtíkàlà ọ̀kadùnà tó rẹ̀ abẹ́ṣọ́ ẹ̀sìn gẹ́ ẹ̀sìn tí ẹ̀rẹ̀mí ò sọ pé tí ìbá ti dáàbù tó wúlò ìgẹ́ wọ́n bá tọ́jú báyìí lọ àwọn èdè sọ tí ìbá ti dáàbù tó wúlò ìgẹ́ wọ́n bá tọ́jú báyìí lọ من الناس من يعبد الله على حرب فإن أصابه خير اطمأن به ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀nà àwọn ìtẹ́ pé wọ́n máa sí lọ́wọ́ aláàrùn ìtumọ̀ harf yẹn ni pé wọ́n kàn rà mú báyìí kéèkéè fọ́ mú nǹkan pẹ̀lẹ̀ báyìí tó bá lè jábọ́ kọ́ jábọ́ فإن أصابه خير اطمأن dáadáa bá bẹ̀rẹ̀ sínú yóò máa dùn ọkọ̀ yóò bàrẹ̀ yóò gbọ́ pé súnmọ̀ lọ́nà yóò gbọ́ pé ìsìláàmù lọ́nà. وإن أصابته فتنة انقلبت على وجهه ọlọ́run tí àbúrú bá ṣẹlẹ̀ sí fìtínà bá ṣẹlẹ̀ sí ọlọ́run yóò kọ́yìn fún omi tọ́wà ẹjẹ́ ká sọ́ra àjàmá o ẹgbẹ́ ká tí láwọn tí ọlọ́run bá ń sọ̀rọ̀ bí ọlọ́run tọ́ba ń tí ọmọ malikọ́ mọ́ra dùn wọn ni mashallah mashallah àwọn mẹ́ta àti àwọn súnmọ̀ rẹ̀ mashallah mashallah súnmọ̀ rẹ̀ mọ̀ tí ó bá tó wá dẹ̀rẹ̀ kó mẹ́ dagun díẹ̀ mẹ́rin àwọn sọ ìtẹ̀fẹ́ ah, àpẹẹrẹ أما إذا ما ابتلاه فقدر عليه رزقه lọ́kọ̀ sọ pé talent lòun gbàgbé rẹ̀ díwò ní talent rẹ̀ lónà lẹ́gbàgbé rẹ̀ lòun nígbà tó ń rọrùn mọ́ sọ̀rọ̀ mọ́ sọ̀rọ̀ nígbà tọ́lọ́n bá fúnlẹ̀ mọ́ mọ́ mọ́ sọ̀rọ̀ nísọ wípé ọlọ́run bá jẹ pẹ̀rẹ̀ rẹ̀ àwọn àfáà ní ayà ìjẹ́ká mọ̀ wípé orí ayé ìpọ́lá fi mẹ́tọ́rọ̀ pẹ̀lú

pé káwọn gbogbo ìmọ̀lọ́ e di kèfèrí tán àbárí káwọn kèfèrí táyé olùsùmọ̀ sáwọn àwọn ọ̀rọ̀ adé àbárí kó jẹ́ pé gbogbo ilé wọn kó jẹ́ pé fúdọ̀ kó jẹ́ pé góòdì àti màdákà ló mọ̀ jẹyọ ṣùgbọ́n tó pé ayé òṣè kí ni ayé olùsùmọ̀ sáwọn àbá fún ẹ̀mọ̀ tó wọ́n gbogbo ìrọ́dì kèfèrí láfúrò pé tọ̀ abẹ́pá àfẹ́ ti so ìdá ẹni tí ọlọ́run bá fún láyé kèé sí àmì wípé ọlọ́run gbàdúrà kèé sí àmì ọlọ́run máa fẹ́ tó fẹ́ àtẹ́ntí ò fẹ́ ní kí ni ó wọ́láwọ́lá ayyakúnà náà ọmọta wà hìdàtàn lájàánà lè máa yẹ fòrò bí rahmani bí bóyó ti yìm sókòfà سقفا من فضة ومعارج عليها يظهرون ولبيوتهم أبوابا وسررا عليها يتكئون الله سبحانه وتعالى الخوفا كل ذلك لما متاع الحياة الدنيا والآخرة عند ربك للمتقين Àkíyàmà nìkan ló jẹ́ pé ti ti àwọn tó jẹ́ lọ́dún ọmọ fún ọmọ ìsànlẹ̀ ìfún aláyàtà sí ọmọ. So tí ọmọ bá kó ayé sọ́bẹ̀ ẹnìkan, kò tí sọ pé ní ẹjẹ́ ni ọlọ́run kápùn òmìsẹ́kì ebi jẹ́ pé àwọn èèyàn tó máa fẹ́ tapọ̀ àwọn àfọ́ oníbídíà ah, àwọn ọmọ níbi ẹ̀mí sọ̀rọ̀ àwọn fáfẹ́ ọlọ́kẹ́ wọn níbi pé wọ́n ń gun jẹ́ ìtìgẹ́ ẹgbẹ́ tó wọ́n ti sọ tẹ́ bá ní wọ́n wà fi ìròyìn ayé ni wọ́n fi ṣe kí ni o wọ́n fi ròyìn bí ẹni pé ayé yẹn ni pé ayé yẹn lọ́wọ́ bá fi ń dìtàmì náà náà ẹni tọ́lọ́ ọ̀rọ̀ nífẹ̀ẹ́ sí gẹ ọlọ́run fún ayé ní sọ sábà mi ẹgbẹ́ wọn bá sì nífẹ̀ẹ́ sí ọlọ́run lè mẹ́fún ó ń bẹ ní àwọn ànábí ọlọ́run àríwú sọ́láàdù àsàlá tí wọ́n ní ó ń bẹ mélòó ní àwọn sọ̀rọ̀ sí ìnáwó ẹni rẹ tó jẹ́ wípé wọ́n ta aṣọ ọrùn rẹ̀ ìgbà tó wá ta àwọn wọ́n tẹ̀fẹ́ kù ẹ̀ ní halkọ̀ wọ́n tàbí kù ẹ̀ ní jókòó àwọn àlẹ́gbẹ́ àwọn àlẹ́gbẹ́ àti lójú ìrọ̀ alhamdulillah amẹ́sẹ́ tó so ìdá ayé kìí ṣe wípé bó bá ti pọ̀ lọ́dọ̀ ẹnìkan sí ló sọ bẹ́ẹ̀ ni ẹ ṣe jẹ́ alhamdulillah onísúnà ni wọ́n wọ́n dẹ̀ gbọ́sára bí àyè gan ṣùgbọ́n

ẹ̀yọ́ ni wọ́n máa ṣe ní máa ṣe wọn abíjì abíjì wọn obìnrin ó fi ọjọ́ wà ń gbáyà ẹni wọ́n owó bójú wọn ṣe àlọ́gbà ìdí ẹ̀rọ tó wà mẹ́ṣẹ́lẹ́ ọ̀tá ẹ̀kọ́

kèfèé lọ́rọ̀ bá ròyìn nínú súrà yìí tí a bá lówó gẹ ọlọ́wọ́ bá ní látọ̀rọ̀ ẹ̀yẹ̀kù láàrin nínú owó òkè àti ẹni tí ìṣẹ̀lẹ̀ kọ́lọ̀ ọba tẹ́ àrídìkì fún ìyẹ̀fẹ́ tó bá páyọ̀ ọlọ́run tó tó bí ẹ̀ tó páyọ̀ ọlọ́run ó ti mẹ́ ẹ̀ ná àwọn ọba ní kàlá sórí àwọn dáńsọ́ Bẹ́lá tó kiri mọ́ lálẹ́ yẹ̀tì. Nígbà tí wọ́n nígẹ̀ tí wọ́n ní tó máa nígẹ̀ látò kiri mọ́ lálẹ́ yẹ̀tì. Ọlọ́run bá níwọ̀n èé pọ́ ọmọ òrukàn lé. Ẹ̀rọ wo àwọn tí wọ́n lówó tí wọ́n èé sẹ́ni ọlọ́run ọba wọ̀nyí lẹ́wọ̀ fáwọn ọmọ òrukàn wọ́n gbé owó kalẹ̀ láì pásùpásù wọ́n mọ̀ jù mọ́ olórin àbí máa tẹ́wó ilé ọtí ilé tẹ́tẹ́ ni wọ́n ti mọ̀ náà ẹ̀ ní ilé owó tí wọ́n ní kí wọ́n lórí àwọn àìsá lórí àwọn ọmọ orúkẹ̀ owó wọn ó mọ̀ lórí àwọn òrukàn ah, ápùlà fẹ́sílẹ̀ àwọn afọ́ àwọn onílé dábù yìí ẹ̀kágbọ́yé àwọn tàjẹ́ mùsùlùmí pé àwọn ọmọ òrukàn ayà ìjẹ́ kágbọ́yé pé kéèyàn mẹ́ṣẹ́lá sí àwọn ọmọ òrukàn ajẹ́ nínú iṣẹ́ olórin ọ̀pọ̀lọpọ̀ yà àbúdẹ ẹgbójú wa àwọn kótẹ́ láwọn ọmọ òrukàn lọ́wọ́ àbíkọ̀ ẹ̀kẹ́ ìgbójú wọn ẹ̀dáwọn ya bú àbáwọn ọ̀dọ́ ní káṣíwá àti fún ẹ̀yẹ ọ̀dọ́ sí ẹ̀yìn káṣíwá àti fún àbáwọn àbú nínú dáadáa tó bá ti píọ̀ tẹ̀sì bẹ́ẹ̀ náwà bó ṣe bọ́lọ̀ ọba ṣe jẹ́ kó píọ̀ yẹ síta ẹwà àwọn tó lọ́mọ̀ orúkọ̀ lọ́wọ́ nínú súnnà ní mélòó ni ìyàwó àrẹ́gbẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dẹ́ká kẹ́kọ̀ọ́ mélòó ni ìyàwó àtọ́jọ́ lọ́gbọ́n sallallahu alaihi wasallam ẹ̀yọ́ kanáà ìyàwó Aisha nìkan rẹ̀ láàrin tó ọdún wá pìọ̀ àwọn ẹgbẹ̀rẹ̀ ẹjọ́ àmọ́ ẹgbẹ̀rẹ̀ àfẹ́ ìgbé àrọ́mù ní o ṣùgbẹ́ ọlọ́rọ̀ bá rí ló ń ròyìn dáadáa mọ̀kún mọ̀ta pé ayé ìjá ìfèrí tó bá tára bá dẹ̀ àwọn kèfèrí àwọn títẹ̀ lọ́lọ́ tára bá ìṣẹ́gí àwọn ẹni ayé bí wọn ni wọ́n mọ̀ wá tó gbà ó yá ká ìjá takàgbọ̀ ìjá pàdé club tó jẹ́ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam arábìn sọ ọlá àti àjùlọ àti ẹ̀dáadá tó ń bẹ ní àdísọ àbúrẹ́ rọ àjìnàbí sallallahu alaihi wa sallam ó ní khairu bayti fil muslimin baytun fi yatim ẹwàgbọ́rọ̀ ìta ń ṣe kò àwọn tó bá jẹ́ olùpàá náà ni wọ́n lè ṣe tí wọ́n rí ṣe gbogbo ẹ̀rọ mínà kan ṣe náà ni ó sákàfẹ́ mọ́ sọ pé kẹsàn kó náà fẹ́ opó àmọ́ iṣẹ́ tó ń bẹ níbẹ̀ kò fẹ́ kò lè ṣe ẹlòmí fẹ́ opó tẹ́ subhanallah ó fà rọ́kọ̀ láàrin ìyá àtàwọn ọmọ tó pín wọn yẹ́lẹ̀yẹ̀lẹ́ ẹ̀rùmẹ́gbà bí wà níbi àdúgbà ọlọ́run fún láàrin wà sí yẹn ni pé ọmọ tí ò tí tó ń wá ẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ ń wá wọ́n ti wọ́n ti já lẹ́nu ọmọ ẹ̀ ọmọ tí ò tí tó ń wọ́n tó wá lọ lẹ́yìn ìyá rẹ̀ tó lẹ́yìn rẹ̀ ń wọ́n pé ẹ tó bá wọ́n ẹran lẹ́yìn ìyá tí ó kì tó wọ́n ẹkò tí tó lé èjì wíní tẹ́ máa wíní àwọn ẹran tí ìkàtí mò ń sọ yé ó wá lọ wọn tẹ́pẹ̀rẹ́ wá ń kí wá fò lókàtà wọ́n ni mọ́rin mọ́rin ìdá ẹnìkan ló ti rà lọ farrọ̀kọ̀lọ́hù bẹ́ẹ̀nà wà bẹ́ẹ̀nà jẹ́nà ọlọ́run sọ pẹ̀lá rẹ̀ rí àtàjẹ́nà kámọ́wà á sọ èèyàn ọmọ tí ó ti já tí ó ọwá ní kí ìyá ọwá gbé ìyá lọ Àbújá fàwọn mẹ́lẹ̀ Ìbàdàn ẹjẹ́ ká kí ìsára ṣọ́lá ọba sọ́lá rẹ̀ sọ́lá àwọn opó fífẹ́ wọn ara dáadáa ṣùgbọ́n tó bá rẹ̀ pé wọn ò lè pa Ọlọ́run pẹ̀lú wọn mọ́fẹ́ wọn má dákú sọ̀rọ̀ wọn máa lọ́gbọ́n mo kẹta ẹni tí wọ́n lọ́gbọ́ sànú yẹn so wọ́n fẹ́ sànú yẹn sí dáadáa ṣé ẹlẹ́mí wa sọ pé yóò ṣe tọ́ra tẹ́ pé gbogbo àwọn ọmọ ọkọ̀ọ̀gẹ́ kò wá ní ìgbà rẹ̀ pẹ̀lú ṣókò wọn àkọ́kọ́ lẹ̀ ní àbáwọn ọmọ ẹ̀mí ọmọ kòtò sí ìkẹta àṣọ ṣókò rí bẹ́ẹ̀ ni jẹmọ́ ṣọ́lọ́pọ̀ kọlọ̀lọ́ àrùn ọ̀sálà ní ọkọ̀ ìrù báyé ti fi mùsùlùmí ilé tó dáa jù nínú ilé àwọn mùsùlùmí báyé tó fi yẹ tí báyé tó ó náà ní ilé tó jẹ́ pé awó bẹ̀ àrí ọmọ òrukàn mi ẹ̀yìn ìyàwó wa ẹ̀yà àgbàwà àti ibi ẹ̀yà máwọn ọkọ̀ rí lọ́wọ́ ẹ̀jẹ́ kí wọ́n lọ fẹ́ àwọn opó ẹ mọ́ àwọn ọkọ̀ yí lọ́wọ́ ẹ̀nà wọn lọ́wọ́ láti fẹ́ àwọn opó ẹ̀nà àwọn ọkọ̀ yí lọ́wọ́ láti fẹ́ àwọn opó pẹ̀lú àwọn ọmọ wọn kẹ́fẹ́ wọn tọmọtọmọ tí ò bá sí irú ẹ̀ nínú ẹ̀sìn ní ọlọ́wọ́ sọ pé wàrọ̀bà ìbùkún yóò sì sọ̀rọ̀ ọ̀rọ̀bà ìsọ́tún mẹ́ta tó lọ́sì sọ̀rọ̀ pé àwọn ọmọ tí àwọn obìnrin gbé wá lé ní láti wá fẹ́ tí ò bá sí irú nínú ẹ̀sìn wa ó sì jẹ́ pé ọlọ́sọ pé àti àwọn ọmọ tí àwọn ìyàwó yìí gbé wá ó mọ̀ pé ẹ̀yin gbọ́dọ̀ bí àwọn ọmọ yẹn fún

so uh, irú wọn náà wọ́n ti di ọmọ yẹn ní tẹ́wọ̀n tí ò bá ti gbáwọn obìnrin máa gbé ọmọ wá láti wá fẹ́yàn láti wá fi ọkùnrin kò ní sí yẹn owó obìnrin òṣèlú ọpá ọ̀rọ̀ ọkọ rẹ̀ fẹ́ pó ó kọ́ ọmọ wá ilò ń bú sí ló máa bú wọn tó máa ti dé tìtìlú bẹ́ẹ̀ ní ẹlẹ́gbẹ́ ẹgbẹ́rẹ́ máa yé nínú ní tó ṣẹlẹ̀ sí ilé ṣẹlẹ̀ sí wọn náà ẹlẹ́ka túnra wa ṣe Islam rẹ̀ sí ẹ̀sẹ̀ agbára kan ẹ̀rọ méjì dílé pa ní àwọn obìnrin ó ti dílé pa pé kò sí tó lè wọ́ bí mọ́ ẹmẹ́ dípa ẹbá dílé pa tọ́lọ̀ bá mẹ́ntẹ́ dílé pa mẹ́gẹ́ tó lọ́mù kó lẹ́kọ̀ọ́ so wọ́n wà mẹ́ ọdẹ tó lọ wálẹ̀kùn rúgbòmí táwọn tó náà bá dílé pa gbòlówó yàtọ̀

lórí social media ṣé owó lẹ́mọ̀dájọ́ fún gbogbo ìgbà lẹ́mọ̀dájọ́ ẹgbẹ́ àwọn abẹ́jẹ́ àtìsẹ̀ owó lẹ́mọ̀dájọ́ fún níkọ̀kọ̀ rẹ fẹ́ ìjọ òun lẹ́ẹ̀dà fún opódé bọ́tẹ́ ẹ bá ti fẹ́ ẹ̀ẹ́ bùkátà yẹn ẹjọ́ máa ń yí mẹ́. ẹjọ́ máa ń yí mẹ́. àdébìnrin fáyìrù báyìí àdébìnrin àbúrò àti mọ́mẹ́ kóòtù ní ìbálẹ̀ fáyìrù báyìí àdébìnrin lẹ́kọ́ dáadù báyìí tún fi yatim. àdébìnrin wa sọ tọ́lá ọ̀rọ̀ sọ́lá ọ̀bá ní yóò sàtìlẹ́yìn ilé tẹ́lẹ́ pé ọmọ òrukàn wà ń bẹ̀ tí wọ́n wá ń ṣe dáadáa sí wọn Èyí tí gbá ọ̀tọ̀lọ́gbọ́n mọ̀ olùkà wọ́n tẹ́ pé ó ń fi àwọn ọmọ ẹ̀rẹ́ kẹ́ wọn. Tẹ́gbẹ́ olú òsì gbò wàhálà yóò sùkún sùkún sùkún pé wọ́n lọ mọ́mí wá wá sí ń bí báyìí. Àwọn táwọn sọ yóò ń ṣẹlẹ̀. Wọ́n lọ. Tí pé jáde ẹ̀ máa ti wá kú báyìí, èrò ìdájì mímọ̀ tí ó tẹ̀ máa tí ó tẹ̀ sí dáadáa sílẹ̀. Ìrònú wọn tó wà á pọ̀ tí ó pọ̀ ju kí ó dáwà gan lọ ṣọ́wọ́ bá ní ilé tẹ́ pé ọmọ olùkọwà yóò sọ̀rọ̀ ilé tí wọ́n ṣe dáadáa sí lọ wọ̀ṣẹ́rù báyìí tí mùsùlùmí arábìnrin tó burú jù nínú ilé àwọn mùsùlùmí báyìí tó fi iye tí mi sáwò ilẹ̀ gbẹ̀ẹ́dẹ́ ti fẹ́ opó ẹgbọ́n wà tí ó ẹgbọ́n tó burú jù lẹ́tọ́ pé ọmọ olùkọ́ mẹ́mẹ́ yóò sáwò ìwọ́n wá sàìdá sí tó bá fẹ́ mú tí wọ́n fi méjì sí ogbó tàwọn ọmọ tí wọ́n wà ní ti ẹ̀lẹ́ ẹ̀dàkùn ọmọ yóò wà yóò wà sókún nínú ayé òun wá wà so àdébí sallallahu alaihi wasallam ó sọ ọ̀rọ̀ ó sì yọ tó mẹ́kọ́ọ̀lẹ̀ ẹ màá sábẹ́ wá sọ̀rọ̀ ẹ̀dá àdébí wá ṣe pẹ̀lú àìló bí àdízo ádàwà káfíńdùlù yatim ìwọ̀n ìkàmẹ́lì hànú so àdébí ọlọ́kọ́ mọ́sá ẹ̀rọ àbáṣọ́ ọ̀kanú ààrẹ bí ẹgẹ́ ààrẹ fúnlọ ààrẹ fúnlọ àdúgbò ààrẹ àtọ́kẹrẹ mú ọ̀nà yẹ sí ولا تحاجون على طعام المسكين وتأكلون التراث أكلا لما Ẹjọ́ká tàbí kí tí tó bá ti tí rìn kankan mọ́tò kan sókà àti àwọn ọmọdé lẹ́tùmọ́ ẹfà àwọn ọmọdé lẹ́ ẹ̀tùmọ́lẹ̀ fáwọn ọ̀dọ́. Ẹ̀fẹ́ wọ́n lè bá wọn kí ni? Àwọn ọ̀sẹ̀ wọ́n wọ̀. Àjẹ́ ọ̀dọ̀ ti ní kẹ́kọ̀ọ́ wọn délẹ̀ fẹ́ mi. Bẹ́ẹ̀ ni. Àwọn tí wọ́n ti fẹ́ kọ̀ọ̀kẹ́ láti fẹ́ méjì méjì, ẹjẹ́ ká fẹ́ wọn pọ̀. Bá ti wà láwùjọ rẹ̀, ó kó mi ń bẹ ọmọ kan bẹ̀rẹ̀ wọn. Ọmọ kan. Ó kó mi ń bẹ kò jẹ́ lọ́mọ kankan, ó kó sì. Irú ìyẹn wọ́n máa aláwọn ọlọ́mọdé àwọn ọlọ́mọ mẹ́fà ọlọ́mọ mẹ́rin kàlábàlá tó kiri mọ́ lẹ́lú ẹ̀sìn pàdábà àtúrú àdáàtọ̀ àmìlìsìn وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا وإذا دكت الأرض دكا دكا أنت طبعا لفهمنا Ẹjọ́ wọ́n lè fẹ́ wọn náà dáadáa tí kò náà lè ṣe. Ẹjọ́ wọ́n lè fẹ́ kí lè dáadáa tí kí gbọ́lá ọ̀dáadáa lè ṣe. Dáadáa pọ̀ tàà lè ṣe. Ìjẹ́ ká ṣe dáadáa àwọn ọmọ olùkọ́ wọn bùkátà sí dáadáa wa èyí tàà sọ láti kó wú àwùjọ rẹ̀ ó rọ̀ mọ́ orúkan ó rọ̀ mọ́ orúkan sí dáadáa sí sanwó sí rẹ̀ nítorí tọ́lọ́ láì gbèrè kẹ́kẹ́ láì retí kẹ́kẹ́ tó sanwó sí rẹ̀ ṣe dáadáa sí sanwó lékí rẹ̀ ṣe dáadáa sí ìrànlọ́wọ́ ìyẹn náà ara dáadáa náà

tó wọ́n ní orúkẹ̀ ẹni tí kò tí ìbàlágà tí bàbá rẹ̀ ti kú ní bàbá rẹ̀ ti kú so àwọn ìyá wọn ní kẹ́ ẹfẹ́ ìdáhùn sọ àwọn ìyá tí wọ́n táwọn ọmọ orúkẹ̀ lọ́wọ́ dọ̀ọ̀nà kú sára nínú àwọn opó yẹn ẹlòmíì ń kú sí ara nínú àwọn opó yẹn ń kú sí ara ẹ̀sọ́ àtàrà kọ́nà bá kọ́nà kó tó àwùjọ wa ṣe Ọlá tàhádùn àlàtọ̀ àmìlì kí. Ọlọ́ni bá kẹ́rẹ́ àwọn akẹfẹ̀rí tẹ́ bá lé owó lọ́wọ́ gẹ látàhádùn àlàtọ̀ àmìlì. Ọlọ́run bá ní wọ́n èé ṣe dáadáa sí àwọn aláìní, wọ́n èé dẹ̀ tó hásà àwọn èèyàn, wọ́n èé ṣe àwọn èèyàn lójú kòkòrò pé ẹjá náwó fáwọn aláìní. Bí ti wọ́n ti dáa nìkan وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أي الميراث wọ́n tún wá máa jẹ dúkìá dáni dúkìá àwọn obìnrin àti àwọn ọmọ wẹ́wẹ́ ẹ̀wẹ̀ tó gbé nígbà náà nípẹ̀rẹ̀ ayé tó bẹ̀rẹ̀ pé sáàmù kó kọ gbogbo ìlànà ọmọ obìnrin obìnrin àti àwọn wẹ́wẹ̀wẹ́ àwọn èèyàn máa jẹun ọmọgún ṣẹ̀fọ́ wà lọ́rọ̀ báyẹ̀ tí wọ́n ni wọ́n ń súpó àjẹmógún lóbìnrin àjẹmógún níyàwó kó níwàwó òkú ọlọ́run ni wà táàkùnrin tó rà ẹ́ ti bẹ́ẹ̀ jẹ́ dúkìá òru dúkìá òru àtàlámà níjẹ ìjẹ tí ọ̀dà ìjẹ àjẹbẹ́nuwọ̀ níjẹ àjẹtẹ́ tẹ́ẹ̀ ní tẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ kù fáwọn tó ní ẹ̀tọ́ yẹn ẹlákùn gbogbo tọ́rọ sọ́rọ̀ fáwọn kẹfẹ́rí tẹbá wà àkùsọ̀ orí bẹ̀rẹ̀ àwọn ojú ìbẹ̀rẹ̀ àwọn ẹ̀rì olórí ẹbí mi bó ti lọ́lọ́ tó gbogbo ilẹ̀ tó ti tàtẹ́ gbogbo rẹ̀ tẹ́ fún fáwọn àbúrò rẹ̀ àwọn ẹmọ̀lẹ́bí ó ti tagbọn náà ẹgbẹ́ wọn rà àwọn bàbá kúkú nílẹ̀ ṣùgbọ́n á lórí ẹbí kò ní dá fún ọlọ́rọ̀ wọ́n tó sẹ́gbẹ̀ fún torí pé gbogbo rẹ̀ olóòmà àti olóòmà gbogbo ojútùú gbogbo ẹ̀ ó sì ti ta ó ti bí wọn dá kábẹ̀rẹ̀

ẹ̀kọ́mọ̀ tọ́lá àti ẹ̀ àfá ọlọ́mọ fún olówó ẹ̀kọ́mọ̀ yàtọ̀ kọ̀ẹ́ kí wọ́n dàbí ẹni tí ò ní máa kọ̀ẹ́ kí wọ́n dàbí ẹni tí èsè mùsùlùmí mùsùlùmí kìí ní kí ẹ tó súnmọ́ ọmọ wa sọ́ba mùsùlùmí kìí ní kí ẹ tó súnmọ́ ọmọ sọ́ba ẹlòmí ìta ń sọ ó ní ìyàwó rẹ̀ sì ń sọ́ba ẹlòmí ó ní ọmọ rẹ̀ sì ń sọ́ba ẹlòmí ní alájọsí ẹ̀dẹ̀ ń sọ́ba náà nínú dáadáa nínú táwà fi jẹ́ mùsùlùmí ni wípé ìtawà bá ní ìyẹn ẹni tó súnmọ́ ọgbọ́dọ̀ sí kí ni ó wọ́n ní àìmáàmù aláìsí ọmọ ọlọ́ọ̀tọ́ a máa háwó àwọn àwọn nínú àwọn a fún àwọn tọ́lábà nínú àwọn bá akẹ́kọ̀ọ́ so nínú dáadáa o ní wípé mùsùlùmí èfò owó rẹ̀ jẹ́ ìjọba àtàbà lórí àwọn ọ̀rọ̀ Àkùnlò látọ̀rọ̀ ọ̀fà kílẹ̀ lámà.

tó ọba jẹ wọ́n tẹ́lifà jẹ ọ̀rẹ́ yẹbá mọ́mọ́ gbogbo ọmọ sí ìtòtò tó sì bóòdẹ̀ mẹ́rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ owó gẹ́ ìfẹ́ tó ẹ pé ẹ̀rírí tẹ́ẹ̀tì jọlọ́kàn wọ́n nífẹ̀ẹ́ owó débi pé lè ní ẹwọ́ ọmọ òkúkọ́ ọmọ òjò kọ́mọ̀ òun sọ lọ bàbá àwọn èèyàn bẹ̀rẹ̀ àwọn olùkọ́mọ̀ òun kú ọmọ òjò kọ́mọ̀ òun sọ lọ ẹlọ́pẹ̀ẹ́ni tó sọ báyìí ṣe yóò ṣe àṣọ òrùkẹ̀ ẹgbẹ́rúkọ́mọ̀ wọn kú ó kó tí kọ́wọ́ wọn sọ̀lá tí ó lè na ọmọ olókẹ̀ tí fún aláìní àà ṣáàjú bẹ̀kọ́lá ọ̀nà oróyìn ẹ̀tọ́ tó

kẹ́ẹ̀ tó lè náwó sódọ́nà ọlọ́run kẹ́ẹ̀ tó lè náwó láti láti láti ṣe dára sọ́nà olùkọ̀ wà láyàyí mẹ́rin ṣùgbọ́n àwọn ẹni ayé fẹ́ fi ayé ló lékè ẹgbẹ̀rẹ̀ ìṣẹ́ra èyí ní 1000 lọ́wọ́ àbí 1000 lákàtí ẹwà fẹ́ nìkan 1000 elókù 9000 ó lé ní àbójú ẹni ayé kò ní ọ̀rọ̀rùn níbi yẹn ní ọmọ ẹwù bọ́t ẹni ọlọ́ yóò pé 1000 tí mo fún yìí mo fi pamọ́ so ìtọ́ mọ́ jẹ́ káwọn ìtọ́lọ́wọ́ lè náwó ni pé wọ́n rí nǹkan míì tí ẹlòmí ò rí àwọn rí rí pé àfowó ìpamọ́ ni òdẹ̀sí ìgbẹ̀ táwọn náà ìnàlá yóò kẹ́fù ọlọ́run ó ṣe kí ni yóò ṣe àdá padà rẹ̀ àpapọ̀ rí pé kùlásọ̀ sọ́bùrì tọ́lọ̀ fi ròyà kèfèrí ní pé tòsílẹ̀ dúnlẹ̀ àlẹ́ àkìrọ́ wọ́n nífẹ̀ẹ́ ayé wọ́n sì ń gbọ́lá fáyé ju àkìyàmọ̀ lọ wallahu yuhibbu sáàrẹ̀ àfẹ́rọ̀ tọ́lọ bá nífẹ̀ẹ́ sí dẹ̀ níkẹ́ máa ṣe gbìyànjú ti ọjọ́ àkìdárọ̀ ẹjá tẹ́ẹ̀kì ara wa rò ẹjá yàrá wa rò wípé ìdí ayé ò lékè lẹ́mi wa wọ́n náà fi kọ́ra tọ́lágbé abọ́ sáráka kọjá wájú rẹ̀ kó ṣe sàárà pé àwọn ọmọ olú kankan ní pé aláìníkan ní iná kan gbà sọ́rápọ̀ fún ní ìjẹ́ ìmẹ́ni rẹ̀ gbé kó lè fowó lẹ̀

aró nínú yìí tó yẹ pé ó nífẹ̀ẹ́ sí máàlù wà rífi àhọ́pù ilé ìmì máàlì tó fẹ́ pé pé dúkìá ẹ̀ tí ó jogún ẹ̀ ó nífẹ̀ẹ́ sí ju dúkìá rẹ̀ lọ àwọn tayọ wà nífẹ̀ẹ́ nẹ́mìnà èyí tẹ́ ẹ bá jẹ tẹ́ dúkìá àti tiẹ̀ tí ó jogún yìí tẹ́ ẹ sẹ́kù a ní ẹjẹ́ àmọ̀ ẹ̀mọ́ ọ̀nà tá a gbà náà ká mẹ́fà àwọn ọmọ kásì mọ́gbógún kámọ́gbóyẹ̀ ẹ̀tẹ̀lé ogún ológun lẹ́yìn tó ẹ́gbẹ́ ìfẹ́ títí wá máa pọ̀ sí ló tẹ́ gílé ìlọ́gbà àwàgbò afẹ́sí ìṣẹ́lẹ̀ àjẹ́ta àti ìlàpò níbi ewu tọ́lá ń sọ̀rọ̀ àwọn kẹfẹ́ lórí káàmọ́ ta àwọn akẹ́kọ̀ọ́ bí i àyà ìṣúra ìlọ́la sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́ mọ̀ bá àkàrà lẹ́nu yìí Muhammad